èpísẹ́lì kìíní ti pétérù sí ènìyàn gbogbo orí kìíní. pétérù àpọ́sítélì jésù kristi sí àwọn àyànfẹ́ tí ń ṣe àtìpó tí wọ́n tú káàkiri sí pọ́ńtù galatia cappadocia asia àti bithynia gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run baba nípa ìsọdimímẹ́ ẹ̀mí. E sí ìgbọràn àti ìbùn ẹ̀jẹ̀ Jésù Kristi kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristi kúrò nínú òkú sínú ogún àìdíbàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí sá tí a ti fi pamọ́ ní ọ̀run dèyìn ẹ̀yin tí à ń pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn nínú èyí tí ẹ̀yin ń yọ̀ púpọ̀ bí ó tilẹ̀ ṣe pé nísinsìnyí fún ìgbà díẹ̀ níwọ̀n bí ó ti yẹ a ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò bà yín nínú jẹ́ kí ìdánwò ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà tí í ṣègbé lọ bí ó tilẹ̀ ṣe pé iná lè a fi ń dán an wò kí a lè rí i fún ìyìn àti ọlá àti nínú ògo ní ìgbà ìfarahàn Jésù Kristi ẹni tí ẹ̀yin fẹ́ láìrí ẹni tí ẹ̀yin gbàgbọ́ bí ó tilẹ̀ ṣe pé ẹ kò rí i nísinsìnyí ẹ̀yin sì ń yọ ayọ̀ tí a kò lè fi ẹnu sọ tí ó sì kún fún ògo ẹ̀yin sì ń gba òpin ìgbàgbọ́ yín àní ìgbàlà ọkàn yín ìgbàlà tí àwọn wòlíì wádìí tí wọ́n sì wá jinlẹ̀ àwọn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ tí oore ọ̀fẹ́ tí ń bọ̀ fún yín wọ́n wádìí ìgbà tàbí irú sáà wo ni ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń tọ́ka sí nígbà tí ó jẹ́rìí ìyà Kristi tẹ́lẹ̀ àti ògo tí yóò tẹ̀lé àwọn ẹni tí a fi hàn fún pé kì í ṣe fún àwọn tìkára wọn bí kò ṣe fún àwa ni wọ́n ń ṣe ìránṣẹ́ ohun wọn nì tí a ròyìn fún yín nísìnyìí láti ọ̀dọ̀ àwọn tí ó ti ń wàásù ìrere fún yín pẹ̀lú ẹ̀mí mímọ́ tí a rán láti ọ̀run wá ohun tí àwọn áńgẹ́lì ń fẹ́ láti wò nítorí náà ẹ di ọkàn yín ní àmùrè ẹ máa wà ní àìrékọjá kí ẹ sì máa retí oore ọ̀fẹ́ nì títí dé òpin èyí tí a mú bọ̀ fún yín wá ní ìgbà ìfarahàn Jésù Kristi bí àwọn elétí ọmọ ní àìfẹ́ ara yín dásà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo nítorí a ti kọ́ ọ pé. ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. bí ẹ̀yin bá sì ń ké pé bàbá ẹni tí ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ní àìṣe ojúsàájú ènìyàn ẹ máa lo ìgbà àtìpó yín ní ìbẹ̀rù níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí díbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn baba yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àbùkù tí kò sì ní àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀ nítòótọ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé ṣùgbọ́n tí a fi hàn ní ìgbà ìkẹyìn wọ̀nyí nítorí yín àní ẹ̀yin tí ó ti ipasẹ̀ rẹ̀ gba Ọlọ́run gbọ́ ẹni tí ó jí i dìde kúrò nínú òkú tí ó sì fi ògo fún un kí ìgbàgbọ́ àti ìrètí yín kí ó lè wà lọ́dọ̀ Ọlọ́run níwọ̀n bí ẹ̀yin ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn yín sí òtítọ́ nípa ẹ̀mí sí ìfẹ́ ara tí kò ní ẹ̀tàn ẹ fẹ́ ọmọnìkejì yín gidigidi láti ọkàn wá bí a ti tún yín bí kì í ṣe láti inú irú tí dìbàjẹ́ wá bí kò ṣe èyí tí kì í dìbàjẹ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. nítorí pé gbogbo ẹran ara dàbí koríko àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko koríko a máa gbẹ ìtànná rẹ̀ a sì rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ olúwa dúró títí láé. ọ̀rọ̀ náà yìí sì ni ìhìnrere tí a wàásù fún yín